الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولما بعد إكلام أتيجي kó máa bá òtítẹ́ ọlọ́run àwọn aráalé rẹ̀ àti àwọn sàádé rẹ̀ ọlọ́run bá wa yọ́nú sí wọn gbogbo ẹni tí ó tún fi pàṣẹ tiẹ̀ tẹ̀lé pàṣẹ tiwọn pẹ̀lú dáadáa kí ọlọ́run bá kí ó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a máa ń ṣe ní gbogbo alẹ́ àrùbíà alẹ́ àrùbíyàn tá a máa ń ṣe gẹ́gẹ́ gbogbo wa ti mọ̀ yìí pé òru náà lọ sáájú ọ̀sán a máa ń ṣe ní alẹ́ àrùbíyàn ní masjidu ìlú péjú a tún tẹ̀síwájú insha Allah ta'ala inú ìdánilẹ́kọ̀ọ́ wa láti inú tíra salatatul usul ètò olùmọ̀ wa Muhammad bin Abdul rahimahullah ta'ala rahmatan wasi'a ètò ìsìnkú wọn ṣe jáde ètò àlàyé rẹ̀ tó wáyé láti ọ̀dọ̀ olùmọ̀wá ṣẹ́ẹ̀kọ̀ wa Salih Fawzan hafidhahullah ta'ala wa ra'ah kí ọlọ́run bá kótó bàbá alẹ́kùn àbúrò àti sọ̀rọ̀ lórí àgbógbó àwọn olùmọ̀wá lápapọ̀ ní ìtẹ̀síwájú nínú tírà náà àti ṣe àlàyé nípa àwọn orígun ìgbàgbọ́ tí a ń bá bọ̀ wá àṣàlàyé nínú nípa ìnígbàgbọ́ sí ọlọ́run a sì ṣe àlàyé nípa ìnígbàgbọ́ tí àwọn màláíkà ń la ṣàlàyé káyìn ní ìjẹjọ́ lónìí insha Allah ta'ala á bọ̀ sí orígun ẹlẹ́ẹ̀kẹta ètò ìsèyí pé ọjọ́ orígun ẹlẹ́ẹ̀kẹta ní orígun ìgbàgbọ́ òun náà ni al-imanu bi kutubihi nínígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run ọba ìnígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run òun náà ni orígun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn orígun ìgbàgbọ́ ètò ìsèyí pé ọjọ́ orígun mẹ́fà. وهي الكتب الذي التي أنزلها الله تعالى على الرسول صلى الله عليه وسلم إليه ni àwọn tírà ètò ti pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ̀kalẹ̀ fún anabi wa muhammad àti àwọn òjíṣẹ́ yòókù náà gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ìlẹ̀kí ọlá sọ àwọn tírà náà ó sọ̀kalẹ̀ fún wọn gbogbo àwọn tírà ìtọ́lọ́ sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run sọ̀sọ́lọ̀ kọ́mọ jẹ́ lihidaya silbashar láti fi máa jẹ́ ìtọ́sọ́nà fáwọn òjíṣẹ́ àfáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. nọ́ọ̀mìnú bíi anáhà kalamullah àgbà ìpè dáadájú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ti haqiqatan ló ti tọ́ lódodo. wa nu'minu bima samma Allahu biha samma Allahu minha. ìtọ́lọ̀ dárúkọ nínú wọn á ní gbàgbọ́ sí. wa ma lam yusam wa ìtọ́lọ̀ wọn bá ilé kí sàmà allahu lana minha àwọn tọ́lọ́ ń dárúkọ fún wa nínú àwọn tírà òun náà ni at-Tawrah ètò ọlọ́wọ́n ọba ilé kí ọlọ́sọ̀kalẹ̀ fún ànábì wa Musa aleyhi salam bẹ́ẹ̀ náà ni wal Injil Injil tí ọlọ́sọ̀kalẹ̀ fún ànábì wa Isa aleyhi salam wa Zabur Zabur tí ọlọ́wọ́n ọba sọ̀kalẹ̀ fún ànábì wa Dawud aleyhi salam. والقرآن العظيم القرآن تتوفي جنة الله تعالى نبي محمد صلى الله عليه وعلى آله وسلم وصف إبراهيم صف إبراهيم الله تعالى نبي إبراهيم بكنا صف موسى صف بكنا الله تصونا قال لا صف وموسى عليه الصلاة والسلام ونؤمن بها gbogbo àwọn tíra wọ̀nyí tọ́lọ́ ń darúkọ fún wa yìí àá nígbàgbọ́ sí wọn wa nu'minu bima lam yusammihi Allahu minha ìtọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀bá ti tí ó sì dárúkọ fún wa nínú rẹ̀ ti látò nígbàgbọ́ sí àwọn náà pẹ̀tìrọ̀ ọlọ́ọ̀bá ni wal imanu bil kutubi sabiqa nínú ìgbàgbọ́ sáwọn tíra tọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ síwájú ti ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìgbàgbọ́ sí eléyìí ẹ̀kúnnù ìmánan mujmala ìgbàgbọ́ wa yóò jẹ́ ìgbàgbọ́ àpapọ̀ sí ìgbàgbọ́ wọn á nígbàgbọ́ sí wọn lápapọ̀ lódìdí ní ìyàtọ̀ sí ìfọ́síwẹ́wẹ́ wọ̀lì ìmánu bil qur'an ìwà nígbàgbọ́ sí alukur'an yakunu ìmánan mufassala á nígbàgbọ́ sí nífọ́síwẹ́wẹ́ ìkúlì máa fi hì pẹ̀lú gbogbo tí ń bẹ nínú rẹ̀ lè anahu kìtàbùnà torí pé tíra wa ní í ṣe á nígbàgbọ́ sí nítorí pé tíra wa òun náà ní í ṣe. وأنزل على نبينا محمد صلى الله عليه وسلم ọlọ́run ti sọ kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam faman jahada ayatan aw harfan min hurufihi gbogbo àni yóò tọ́ bá ṣe àtakò odidi aya kan tàbó ṣe àtakò odidi arafi kan nínú alukur'an karim wa huwa kafirun murtadun min al-islam irú ẹni bẹ́ẹ̀ káfíìrù ni ẹni tó ti kú nù islam ni ọjà aláìgbàgbọ́ lẹ́ni tó ti gómà kó nínú islam ẹni tó bá jẹ́ pọ́tàkó àyà kan tàbọ́tàkó Arabi kan nínú alukur'ani karim lọ́ba ní ẹ̀yọ́ kó bẹ́ẹ̀ òun ọ̀bà yẹn gbọ́ ìlú ẹni bẹ́ẹ̀ ó ti di káfìrí lẹ́ni tó kú nínú ẹ̀sìn kọ́lọ́dàkùn yàwá yàrá àbúrú báyìí ni man amana bibaadi alukur'an bẹ́ẹ̀ náà tó lẹ́ tọ́ba nígbàgbọ́ sí apá kan alukur'an wa kafara bibaadi tó tún wá ń tẹ̀ ìgbàgbọ́ pẹ̀lú apá fọwọ́ káfíròn aláìgbàgbọ́ ni wọ́n ẹni bẹ́ẹ̀ onígbàgbọ́ sí apá kan ìtòrí pé owó òun olóńgbàgbọ́ torí pé ó bá ibi tóun fẹ́ ṣe mu lẹ́gbẹ̀ẹ́ kejì ọwọ́ adi pé eléyìí ọ̀tá kó gbogbo tóun ṣe ọba lóun onígbàgbọ́ sí yẹn ìlú ẹni bẹ́ẹ̀ káfíròn ẹ̀dá pààyè obìnrin tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn pààyè ọ̀nà kí ló dé tọ́ onígbàgbọ́ sí apá kan kò sí apá kan ọ̀hún akáfíròn aláìgbàgbọ́ ni ọ̀kadàní kamani amana bíbáà ọ̀káfàrọ̀ gẹ́gẹ́ bá a ti sọ ìlú ẹni bẹ́ẹ̀ aláìgbàgbọ́ na náà tó nígbàgbọ́ sí apá kan tí ọ̀gbà apá kejì gbọ́. wọ́n máa ń kọ́ ọ̀la ana uminu bil qur'an ẹ̀hún tó bá nígbàgbọ́ sí uminu bi wal tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabiwa musa òun ò sì nígbàgbọ́ sí jíìn tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabiwa isa fahuwa káfírun aláìgbàgbọ́ lòun náà káfírin ni. àwòkọ́l àbótiẹ̀ sọ pé uminu bit-taurati wal-injil mo nígbàgbọ́ sí àtàwọn àti injil wala uminu biz-zabur ní nígbàgbọ́ sí zabur alladhi unzila ala dawud alayhi salam zabur tó ń sọ̀kalẹ̀ lórí anabi dawud tó ń sọ̀kalẹ̀ fún anabi dawud òun nígbàgbọ́ sí ìrẹ̀lẹ́bẹ̀ fàbọ̀ káfírin. قال تعالى فيقول الله باتي الله عليك جل صفيت وآتينا داود زبورا عفوا النبي داود قال الله أخوني زبور زبور ما سيما نقول كذا زبوراتو ọlọmọ zaburatu ni wọn máa ń kọ sínú tíra abẹ́ ẹ̀kọ́ ni wọn kàn kọ sínú tíra tí wọn fẹ́ tíra zaburọ wọn á fi táàtì zabur lọ́lọ́ tiri lọ́lọ́wọ́n bá ti sọ lé fún wa. àwọn ònkìrù sọfà ibrahim tàbí ẹni ẹni òun tiẹ̀ sí àtakò sọfà anabi wa ibrahim alayhi salam ìlú ẹni tó bá rí báyìí fọwọ́ ká fèrè aláìgbàgbọ́ ní kọ́lọ́ yàwá ya burú yìí lè anahu mukazibun lillahi azza wa jal torí pọ́npọ́n ọlọ́wọ́n bá nírọ́ ó pe ọlọ́wọ́n bá nírọ́ torí pé ọlọ́wọ́n bá lóun sọ síra yẹn kalẹ̀ tó ń sọ ni pé òun ọ̀gbà pé ọ̀rọ̀ ọlọ́run lè òun ọ̀gbà gbọ́ àjẹpẹ́ pé ọlọ́wọ́n bá nírọ́ nìyẹn torí pé ọlọ́wọ́n sọ fún anáàlùkùrọ̀ wọ́n mú kádébù lérúsùlìhì ó sì ti pé gbogbo àwọn òjíṣẹ́ nírọ́ ọ̀hún akáfíròn aláìgbàgbọ́ ni lè anahu jahada òkùnán min arkani iman torí pé wíwá nìyẹn ń tẹ lọ́lọ́ sí àtakò orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́ ajẹ́ yìí pé orígun ẹlẹ́ẹ̀kẹta yìí aláti nígbàgbọ́ sí òun náà ni nígbàgbọ́ sí àwọn akérè àtọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ tó dárúkọ fún wa. A nígbà pọ̀tẹ́ tí ọ̀darúkọ fún wa náà tó á gbà pé tọ́lọ́ ta sọ kíra kalẹ̀ fáwọn anábìrì àtàwọn òjíṣẹ́ rẹ̀ tó ìta wa mà tọ́lọ́ ń darúkọ yẹn náà ẹnìkan kan ọgbọ́dọ̀ ti àtakò kankan nínú rẹ̀ ẹnu mọ̀ pé gbàgbọ́ wa tí gbogbo tíra tó wá síwájú ìmánà mùjìmọ́lá ìgbàgbọ́ àpapọ̀ ni àdìlù lẹ́ẹ̀kan náà ni pé àgbàpọ̀ lọ́hùn sọ̀kalẹ̀ nígbà tẹ́ ń gbà yẹn náà lẹ́ẹ̀kan náà látò máa gbà yí pé àwọn tí ọlọ́run sọ̀kalẹ̀ fún àwọn tí wọ́n padà ń lò lẹ́yìn wọn ìṣe ni wọ́n ti hàrọ́fà rẹ̀ wọ́n ti yí àwọn ìtumọ̀ àwọn tírà yìí padà wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tiwọn wọ́n ti kọ́ sínú rẹ̀ àwọn nígbàgbọ́ síbẹ̀ lẹ́ẹ̀kan náà láti máa nígbàgbọ́ yìí pé gbogbo ń tá a lè máa bùkátà nù rẹ̀ ọlọ́run ti papọ̀ fún wa náà al-Qur'an torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ti Qur'ani muhaiminun alayhi ọlọ́run wa muhaiminan alayhi al-Qur'ani ti di àríwá rẹ̀ yìí arínúróde níbi àwọn tíra tó ti kó tiwa síwájú àjẹpẹ́ gbàgbọ́ tiwa òun náà nípa gbàgbé Allah subhanahu wa ta'ala ìdí lọ́sẹ̀ kí ni o lọ́sọ̀ gbogbo tíra kalẹ̀ ìgbàgbọ́ wa dáhàsì níyì yóò jẹ́ ìgbàgbọ́ àpapọ̀ kò ní jẹ́ pé a ní ìgbàgbọ́ ìfọ́síwẹ́wẹ́ ẹ̀yẹ ẹ̀yọ nípa àwọn tíra náà ṣùgbọ́n o al-Qur'an al-Karim a ní ìgbàgbọ́ sí lápapọ̀ bákan náà tún ní ìgbàgbọ́ sí ní ìfọ́síwẹ́wẹ́ eléyìí òun náà ní sọ yẹ kó wà nínú ọkà wa tá a jẹ́ mùsùlùmí torí pé Ọlọ́hun bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ti sàlàyé eléyìí fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tá a fún tíra yìí níṣe ni wọ́n ti àtakò wọ́n ti àtakò àwọn nǹkan kankan nù tíra àwọn yẹn tí wọ́n wá lọ yí àwọn ọ̀pọ̀lọpọ̀ tíra yẹn wọ́n yí padà ọlọ́run sọ fún wa pé yuharrifuna al-kalima an mawadhi'ihi wọ́n ti yí àwọn ọ̀rọ̀ padà kó láwọn àyè tọ́lọ́wọ́n ọba ilé kí ọlá kọ́ sí torí ẹ̀ tí wọ́n bá ń ka ìnjílì fún yín gbà mí báyìí ẹ máa sọ pé eléyìí kò lè jọrọ ẹ̀dá tó gbádùn kan ká tó wá pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga kìnìkan pétérò aṣọ òtútù ohun tó ń gbàgbé sí ibi báyìí báwọn mọ ẹ̀dá kù sọ̀rọ̀ náà wá nìyẹn àbí àmọ́ bọ́dọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ̀dá ṣe rí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin ẹ̀dá bẹ́ẹ̀ náà ni ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀dá rẹ̀ tọ́da ìjìnà ń ọ̀rọ̀ náà ọba ọlọ́ọ̀ni àjọsímẹ́ǹtì kan àjọsí àmẹ́ǹdẹ̀ rárá kan sí bẹ́ẹ̀ new model lélẹ́yìí old model lélẹ́yìí kò sínú ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ rárá kò sí tọ́jọ́ gbogbo ìgbà ní gbogbo àsìkò lọ́rọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run apá gbogbo ìṣesí mu lẹ́yìn náà nípa àwọn àgbà yìí pé ìgbà tọ́lọ́run bá ti sọ alukur'an karim kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nínú lílo àbùkátà tíra kankan mọ́ nínú tíra àwọn tó ṣe kó ti wá síwájú wa gbogbo tí ó jẹ́ ìdí òwúlò ti sọ karim ìyẹn ni pé wọ́n tún ní gbé alìjíìl kó tó gbé dání wọ́n á ní ìjíìl tó gbé dání yìí wọ́n fẹ́ máa fi sẹ̀rí káàkiri ni rárá o gbọ́dọ̀ lo alukur'an de tó fi jẹ́ pé ìjíìl lọ́kàn tó bá tiẹ̀ lo alukur'an hadith kọ́ gbọ́dọ̀ ń wà tó lè fi sàlàyé ẹ̀sìn fáwọn yàrá tó rárá o àgbọ̀dọ̀ sékìní o ọ̀gbọ̀dọ̀ jẹ́ pé yẹn láwà láwà láwà sékìní o lákàyàdà yóò ṣe pé tákàyàdà nìyẹn ojúṣe ẹwà fáwọn Umar radiyallahu ta'ala anhu lójú ayé ànábì sallallahu alaihi wasallam ló mú abẹ́ tírà kan náà Tawrat ló mú dání ànábì sallallahu alaihi wasallam rẹ fún tó lélẹ́yìí tó ń fojú fojú yẹpẹrẹ tí mo mú wá ni àbóǹsè méjì ń pa rẹ̀ à ìrẹ Umar òfin ọlọ́wọ́n bá búra. tí ànábì musa ọmọ ìyá mi musa ti bá ń bẹ láyé kò sí kankan tí ó kù fojú kọ́ tẹ̀lé mi muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ lónìí gbẹ̀ntẹ́jọ́ mọ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ fúrásì kú mọ́ ọ̀pọ̀lọpọ̀ lára nílé nílé ìtọ́jú kan làwọn kan bá lu báíbùlù de wọ́n bá mọ ha báíbùlù wọ́n mọ ha báíbùlù wọ́n tún filé wọn náà lọ wọn náà tún gbà lọ́ba sọ́àpò ọmọ tó yí kàn fún ọ. wọ́n ní ẹ máa fi rọrí máa fi rọrí ṣé pílò nìyẹn ni tọ́ bá ti rántí ta pílò fún ọ dákú wá ra pílò fún ọkọ ọmọ fi rọrí olùkóyè wa kí ni mo fẹ́ fi yẹn ṣe ṣe tí mo fẹ́ fi ṣe tẹ́ bá fún mi tí bá sún náà ló kù torí pé yẹn sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó lọ́n sọ̀kalẹ̀ kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe yorùbá wọn fi kọ́ ìgbé àlọ́ kọ kùránì yorùbá kọ́ amú akọ́ni ìtumọ̀ kùránì ni ó ẹ wá ní kùránì ni wàláì kìí ṣe kùránì yẹn lè já dànù tí ó fi ta gúrú tí ó fi tẹ̀ pa torí yorùbá ni torí pọ́lọ́mọba alukur'an ọlọ́wọ́n bá sọ bí lisani arabiyyin mubin ahọ́n alárúbáwá tó jẹ́ ahọ́n tó gúnrégé àwọn ahọ́n alárúbáwá pọ́nbélé tí ò ní nínú lọ́lọ́run fi sọ alukur'an karim kalẹ̀. bọ́lá láti ìkọlọ́hún fi ṣe kí ni òun fi kọ́ alukur'an kí n ti kur'ani mọ́ èdè yorùbá ló fi kọ́ èdè haúsá lásán ló fi kọ́ kì í sí tòbẹ́ bá ti fẹ́ kọ́ alukur'an àti mini rẹ̀ ojúṣe náà ni pé kọ́kọ́ alukur'an lárúbá sẹ́gbẹ̀ẹ́ kan kó sì kọ̀túmọ̀ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kejì eléyìí ni tọ́sí kí ni òótọ́ ọ̀rọ̀ tó gúnrégé àwọn àwọn àlọ́ máa kọ́ alukur'an kẹrin maani yorùbá sápẹ́nà la kọ́ afẹ́kọ̀rọ̀ rẹ̀ fáwọn yàn gẹ́gẹ́ bí báyìbùlù yẹsi alukur'an ma lágbègbè yẹn àfi kí náà báwa yóò ṣe kíni o kó wà pẹ̀lú ẹ̀ káwa náà ká ṣe kíni káwò yìí sí agbègbè yẹn dáadáa kí ọlọ́wọ́ bá kó fún wa lọ́wọ́ kó sì rọrùn àti rọra rẹ̀ kọ́lọ́ kó sì fún wa. yẹn ni pé gbogbo ìdájọ́ tá a bùkátà mo làwọn mùsùlùmí ti mọ́ rí ní ìsìn nínú alukur'an kẹrin àtọ̀ sínú tíra tó wá síwájú. ìjọba wa fi wá jẹ́ pé tíra tó wá síwájú yẹn àwa ń sọ pé afẹ́ mẹ́rin kan nu rẹ̀ ajẹ́pẹ́ níta ń ni wípé àti mẹ́rin yẹn wá nú alukur'an kẹrim láti rà kàfi ṣe ìkọrọ̀rù pé kódà bá a ṣe wíì náà irú rẹ̀ náà lọ́lọ́run ti sọ kalẹ̀ fún ànábì mọ́sárì ń bẹ́ẹ̀ ní ojú ewé báyìí báyìí báyìí nínú rẹ̀ ìyìn tó ṣe déédéé pé a ti sọ kur'an kẹsí pé afẹ́ sẹ̀rí báíbùlù lọ́wọ́ akuta máa fi sẹ̀rí àwọn afẹ́ sẹ̀rí ìjìn lókuta jẹ́ fáwọn adì káàkiri àwọn afẹ́ sẹ̀rí zẹ̀búrú lókuta ń wá káàkiri sọ́fù musa là ń wá káàkiri ibrahim là ń wá káàkiri o alukurani ti tó wa alukurani ti kíni o tó wa ìyẹn lágbègbè àwọn asíra tó wá síwájú alukurani náà sì tó tó tán sabala fẹsẹ rí ẹrí ẹrí nǹkan kankan nú ẹsìn àti pẹ̀lú káṣe kíni o kátó ní hadith anabi sallallahu alayhi wa sallam kìí ṣe pé n ta sọ ní kálí kurani ò tó ṣe ẹrí o yẹn ni pé àgbọ́dọ̀ rínú mùsùlùmí náà kọ sọ pé lẹ́yìn kurani nìkan kò sí kankan míì ma ẹ bá fún àwọn ládìí fi o ṣe táwọn fẹ́ fàdí ti ṣe àgbọ̀dọ̀ gbọ́ lẹ́nu mùsùlùmí gidi kan ọ̀sọ̀ bẹ́ẹ̀ torí ọgbà pátá alukur'an àti hadith méjèèjì òun náà láti kí ni o láwọn fi fi ẹ̀rí tòótọ́ bá ti wá rí báyìí àjẹpọ̀dọ̀ wọ̀ wá ẹ̀jẹ̀ amójútó alukur'an al-karim ìwé ńlá nìyẹn ìwé òkútọ́ gájù tọ́lọ́wọ́n bá ìlú kí sọ́yẹ́ pé pẹ̀lú mímọ̀ oríire ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ pẹ̀lú mímọ̀ ìmọ̀nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ pẹ̀lú mímọ̀ àti lílo ìwòsàn bẹ́ẹ̀ kó nínú gbogbo àwọn àrùn tí àwọn àrùn tí ń bẹ́nu báyà wa alukurani ó ṣe kí ni yọ máa wòsàn pẹ̀lú àná Allah subhanahu wa ta'ala torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́lá sọ bẹ́ẹ̀ ti pé ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ọlọ́run tọ́ba ń ka alukur'ani ìfọ̀kànbalẹ̀ ọmọ bẹ́ẹ̀ nù gbèsè ayé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí èméjì òdì ọgbà dunu gbèsè ayé rẹ̀ tí bá ń ka alukur'ani Karim ọlọ́run òdì kọ́rọ̀ rẹ̀ ó di àmọ̀dájú yóò kó nínú èméjì ẹni tí kìí ta ń nínú ọkàn rẹ̀ tí bá ń ka alukur'ani dáadáa àrùn kìí ta ọlọ́run kò kó ń bẹ ẹni tó ti pé ìdọ̀tí ní ń nínú ọkàn rẹ̀ sáwọn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run àìgbàgbọ́ yóò mú kó nínú ọkàn rẹ̀ àti tí ọba kà dáadáa tàbí kó yiri ẹ̀rù dáadáa. ẹ̀kẹ́ ìfàtẹ̀ fúró bó lẹ́sẹ̀ fẹ́ sá ìgbàgbọ́ wa antum tutla alaykum ayatullah ẹ̀yin gangan ṣe bí wọ́n ka àwọn àmì ọlọ́run ọba fún yín wa fikum rasulu òjíṣẹ́ ọlọ́run ọba bẹ̀ faqad hudiya ila siratin mustaqim irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti fi mànà lọ sí ọ̀nà tó ṣe kó dúró déédéé ọ̀nà tó làgàrà ọ̀nà tí ò wá rárá wọ́n ti fi mànà lọ sí àyè. adépínmi àtẹnìkọ̀ kan wa alukurani tó wá o yọ fọ gbogbo àwọn ìdọ̀tí tí ń bẹ nínú ọkàn wa yọ fọ ma gbogbo àwọn àdìsọ́kàn burúkú tí ọ̀dà yẹn tó bá ka alukurani dáadáa pẹ̀lú kó ìtumọ̀

ọlọ́ni fanada fi dhulumati alla ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin. ó wí gbólóhùn yẹn ọlọ́ni fanajjaynahu minal gham àlá nínú ìbànújẹ́ ńlá tó wà nínú ìṣòro tó wà àlá ń bẹ̀ ọlọ́ni wa kadhalika nunjil mu'minin bẹ́ẹ̀ láti ṣe máa la gbogbo olùgbàgbọ́ òdodo lánàbíwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé du'a dhanun dhanun àdúrà dhanun yẹn àdúrà nàbí Yunus alayhi salam ẹni yóò tọ́ bá wà nù ìbànújẹ́ tọ́ bá dún ní ma tẹ̀lé náà ọba ìlẹ́kẹ́ ọlọ́pàá ìbànújẹ́ rẹ̀. adépẹ́lẹ́ kùránì tó wa o ó ti tó wa ó ti tó wa tá a ti gbọdọ̀ mójútó. tá a bá ń sọ pẹ́lú kùránì tó wa ó tó ní sáà mójútó sáà nígbàgbọ́ sí sáà máa lò ẹni tá rẹ̀ mí tó ń bẹnu ọkàn rẹ̀ ọmọ sọ pé kẹ́ ẹ ti gbọ́ o kí wàá lóde tí wọ́n ta kò wá pé alukurani ìṣiṣẹ́ kì í ṣe irinṣẹ́ tí wọ́n torí ẹ̀sọ́ kurani kalẹ̀ nìyẹn irinṣẹ́ tí wọ́n torí ẹ̀sọ́ kalẹ̀ kọ́ yẹn rárá alukurani àmọ́ kàálẹ̀ sáfì máa wá orí alukiyama lọ́dọ̀ ọlọ́run torí pàdé mi sọ́nà lọ́wọ́ àlùfẹ́ lọ́sọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa ka alukurani kẹ́ẹ̀sì máa wá ẹ̀san rẹ̀ sọ́dọ̀ ọlọ́run lálùkìyàmà ẹ má máa kájú wá ẹ̀san rẹ̀ láyé yìí o síwájú kó tó fáwọn àjọ kan ó ojúṣe wa ni pé tá a bá ti ń kà á ìrọ̀rùn ọmọdé sínú ayé wa gbogbo ìpayàwó ọmọdé fọkànbalẹ̀ gbogbo ìbànújẹ́ wa yọ ọmọdé o yọ ọmọ wọbẹ gbogbo ìṣòro tá a ní ọ̀nà àbáyọ ọ̀nà ọba ìlẹ̀kẹ ọlọ́mọ fún wa látara rẹ̀ ká sí àgbà ní adájọ́ àgbà ní olùtọ́sọ́nà àgbà ní ìta gbọ́dọ̀ máa ń lò nínú ìgbésí ayé wa tálíkì àmà wa náà fi dà àwọn tó bá ti pé níṣẹ́ la gba apá kan gbọ́ aláàgbà apá kejì gbọ́ èèyàn wà nù sọ̀rọ̀ kò sì sí bó ti fẹ́ ṣe gan ò ní bọ́ kùránì ò ní tú ọlẹ̀ ọgbà apá kan gbọ́ ọwọ́ ló ní gba apá kejì gbọ́ wàláì kùránì ò ní tú ọlẹ̀ torí tí ó di ọ̀mọ́lẹ̀ tó ń bẹ́ẹ̀ náà kùránì tọ́ba ti kà á òun láti gbàgbọ́ ni sẹ̀gbọ́n àmọ́ fún wa dápẹ̀rẹ̀ àwọn tó ti fọ́n ṣe sángílítì àwọn tọ́pọ́nà tí wọ́n ní hadithi ọ̀kà wọn tó a hadithi ba'dahu yu'minun hadithi wọlé tó fẹ́ gbàgbọ́ lẹ́yìn kurani òun túmọ̀ àti ẹ̀ bẹ́ẹ̀ ni o tọ́ ìgbà tó wàá tu báyìí ó ti wá lérò pé òun ti mórí bọ́ pé òun ti rí ọ̀nà kan lọ́nà àbáyọ láti fi tako hadith pẹ̀lú gbólóhùn hadith tó wùrí nu kurani tó lọ sọ pé fábí ayyi hadithin ba'dahu yu'minun subhanallah lẹ́wàá tó sọ fún pé àzárùnì wa man yukazzibu bi hadha al-hadith dámi dá ẹni tó bá pe hadith yìí nírọ́. sábà pé pàkúté ti gbé ń bò mí okùn bí ó sì máa wá ọ̀nà àbáyọ kò lè rí ẹni tó tún yẹ́dù wọn bá ilé sọ pé yẹ́dù lọ́ọ̀hì fọ́ọ̀kọ̀ àìníhìm ọwọ́ ọlọ́wọ́n bá ilé ń bẹ lókè ọwọ́ wọn lọ́ba ni lọ́wọ́ agbára ní ọwọ́ tiwọn

ọtẹ yóò fi kù kẹfà yẹ ṣáà ọlọ́run máa ń ná bọ́bá ti wù ṣé wàá sọ pé tọ̀ balẹ̀ ẹ̀dá ọmọ fún tọ̀tà níbi kò ṣe pé agbára rẹ̀ méjèèjì ǹdè lọ́tẹ́ sọ fẹ́ sọ pé agbára méjì lọ́lọ́run ní tágbára ọlọ́run kọ́ àbí ọ̀pọ̀ ó tún ní wọ̀ lórí ohun gbogbo olùsí wa ṣe fẹ́ kọ̀dára agbára ọlọ́run tó pè méjì ọlọ́run balẹ̀ ẹ̀dá ọmọ fún ọwọ́ ọ̀hún méjèèjì ọtẹ́ yóò fi kùkẹ́ ìfàyẹ̀ṣà ọlọ́run ná bó ṣe wù ú sọ àgọ́ pé ná agbára bó ṣe wù ú. ṣé àmọ̀ pé páńpẹ́ ti gbé bẹ́ẹ̀ yẹn gbọ́rọ̀ alukuran ṣe rí nìyẹn àfikún ọgbà gbogbo ẹ̀kọ́ ètò jẹ́ muhkam ètò lọ́n ṣe àwọn àlàyé rẹ̀ tó bùkátà àlàyé kankan lọ́nà kankan tàbí aláràmọ́ ọmọ lò ètò jẹ́ mutashabih ní ètò ṣe pé àlàyé rẹ̀ ò yẹ tó ó ṣe kí ọ gbígbọ́ náà bá ti sọ̀kalẹ̀ nìyẹn ṣùgbọ́n tó o bá ti ní tó ni pé mùtàṣáàbì yẹn wọ́n fẹ́ wọnú rẹ̀ wọ́n fẹ́ wọnú ẹ̀ wọ́n fẹ́ tú kò sí nǹkan kan fitna kalẹ̀ fitna náà kalẹ̀ ha irú ẹni bí o sì wà ní òṣòro tó fi jẹ́ pé ni fali umma iṣẹ́ ìyanu péré wọn làlù Kùránì jẹ ẹgbẹjọ táwọn ọ̀tá ti dààmú bọ̀ wá láti gbé àlàlù Kùránì yẹn lọ́dọ̀ táwọn gbogbo táwọn náà fẹ́ táwọn fẹ́ fi bàjẹ́ làwọn wá káàkiri wọ́n fi gbà kan wọ́n lọ fi two chapters wọ́n fi kún wọn lọ́dọ̀ táwọn pé Kùránì táwọn mùsùlùmí pè ní Kùránì tí wọ́n pè ní one fourteen chapter ó ní ó one sixteen ní ó wọ́n gbé sórí nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àwọn mùsùlùmí sì ń sàlàyé fáwọn èèyàn tí wọ́n pẹ́tọ̀ ẹ̀ bọ́ ẹ̀yìn èèyàn wa débẹ́ yìí sáà ti mọ̀ sí ẹ̀sìn pàǹdà alẹ́ fún ní pàǹdà ìmọ̀ ọmọ ojúlówó sí i ọlọ́run sì ní dàfẹ́ fún olókùn ní dàtẹ́ èèyàn lọ́kàn tẹ́lẹ̀ kàlá nígbà wọn rí pé kò sí kò sí ìyípadà ègbé wọn rí pé ègbèrègbè àpàdà rí mọ́ náà ni. àwọn kan tún ṣe kan wọ́n ṣe ní seventy seven chapters ẹbí ti yín náà ni kò sí wàhálà sọ́padà tó nítumọ̀ mọ́ onítumọ̀ qur'an sọlọ́n fún anabi sallallahu alayhi wa sallam gọ́yọ̀rọ̀ bí ìwàjì kọ̀ wá rárá qur'an tó dúró déédéé ni ó lórí ó sì lẹ́mu ó níbi tó dáa láti bẹ̀rẹ̀ ó sì parí ibi tó gún régé kò wá sẹ́dá kan tó lè rori tó lè gbérú ọ̀rọ̀ yẹn wá báwọn ọmọ ẹlẹ́gbàá ti jẹ́ ni tí wọ́n dánu tọ́ọ̀rọ̀ tí wọ́n dá sáfá nínú ká sọ èdè tẹ́pẹ́ tí wọ́n bá ń sọ èdè báyìí ní èdè àdámọ́ wọn ẹ mọ̀ wọn ò ní jẹ́gi ládàmọ́tọ́lọ́ dámọ́ wọn pé wọ́n á jẹ́gi ìjẹ́gi yẹn ti yá àwọn ọmọ kéwú tẹ́rọ lómi ò pé tí wọ́n bá sọ èdè tí wọ́n kún lẹ́gba ni kò ní wó gírámà mọ́lẹ̀ mo rò bóyé yọ ọmọ fún gbogbo owó sẹ̀dí tó yẹ kó wà láàyè kọ̀ọ̀kan ní òsèkiri o yọ ọmọ fún nínú àdámọ́tọ́lọ́ fún wọn tó ti bẹ́ẹ̀ wọ́n ti mọ ọ̀rọ̀ sọ tó ọlọ́wọ́n bá wá rí fọ́rọ̀ gangan ní irinṣẹ́ wọn ọ̀rọ̀ lówó lárúbáwá ìrìn pé bẹ́ẹ̀ yẹn bá mọ̀rọ̀ sọ ìrọ̀pọ̀ ọ̀rọ̀ wa lè tó tọmọ lárúbáwá ọlọ́wọ́n wá gbé ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tó gbọ́rọ̀ mi ọlọ́wọ́n wá gbé tí wọ́n wá gbé tètè bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀rọ̀ sọ ọyà ìgbẹ́lẹ̀ ìwò ọ̀rọ̀ bá dọ́lọ́rọ̀ lágara lọ́lọ́rọ̀ ọba lè sọ̀rọ̀ mọ́ subhanallah. ẹ eléyìí ọ̀rọ̀ ẹ̀dá àà kò sí wàhálà wàyí kó tó ń fi ra ibi ní màánà zanna àlà abẹ́dínà láti òbí sọ̀rọ̀ tẹ̀lé ní ìsúlẹ̀ ẹ̀dá kan mú sọ̀rọ̀ àkàntọ́ dàbí قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله káàlì jẹnu àti ènìyàn bá gbárijọ tó ń pa wọ́pọ̀ tó ń fọwọ́ sọ wọ́pọ̀ pé àwọn fẹ́ múrú alukur'ani wa ọlọ́ni láyé àtúnẹ̀ bìí lẹ́sìn wọn ò lè múrú ẹ̀ wá wàlẹ̀ òkà ni e ba'duhum li ba'din zahira kódà kápá kan ọkùn apá kan lọ́wọ́ kún ara wọn lọ́wọ́ ó tira wọn lẹ́yìn kò lè ṣeé ṣe. ọlọ́ni afala yatadabbaruna al-Qur'an. ẹ ẹ wo túmọ̀ alukur'ani wò ni sẹ́yìn òyìrì ẹ̀wọ̀n ọ̀ká fún yín kẹ́ ẹ gbọ́ ni. wàlẹ̀ òkè ànà mi ní indi ghairi la sọ́ba yẹ fẹ́ẹ́ kùránì wá lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ni làwọ́jàdù fihi ikhtilafan kathira ẹ̀ bá rí ìyapa tí ó pọ̀ nù ẹ̀. ìyá ẹgbẹ́ òlélẹ́ òsì àjọra wọn báyìí ẹ bá ti rí rẹ̀ àwa ti rẹ̀ nìkan láyé tó wá fẹ́ sọ fún wa pé alukurani yóò ibi tó kù sí ni kò sí kò sí tipẹ́tipẹ́ làwọn èèbó ti ṣe ìṣesí ìwò nínú kọ̀ǹpútà wọ́n gbé báíbùlù sí ó ní kò lórí kò lẹ́mù wọ́n tún sọ sí lẹ́lẹ́kejì àwọn ní kò lórí kò lẹ́mù kò níbi ó ti bẹ̀rẹ̀ dípò bí ó níbi tó parí. ẹ sọ ìwé sákàdá tọ̀hún yẹn sí sákàdá lásán mọ̀ kọ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ ni ẹgbẹ́ òun náà sí wo ìbọ̀rọ̀ ọlọ́run náà lélẹ́yìn náà wọ́n gbé òun sí ó ní tá a fẹ́ tún ṣe ń bẹ̀ wọ́n ní ẹ tìbọ̀ lẹ́gbẹ̀ẹ́ kò síbi afẹ́ tún ṣe ẹ ti bọ̀ nídàbù kò síbi afẹ́ tún ṣe. wọ́n ní ẹ mọ́ ti bọ̀ lẹ́ẹ̀kan sí o kọ́mọ́ jẹ́ pé sọ́bẹ̀ ti pẹ́ lẹ́ẹ̀kẹrin gan gbogbo àwọn tí mẹ́bìnrin ọ̀fẹ́ gbà kí ni òun gan gbọ́. subhanallah alukur'an yẹn tipẹ́tipẹ́ ni bó ṣe wà látijọ́ iná ló ṣe wà dìtì àwọn oní old testament dípò báwa ní new testament a sì ní model kan pé new model tàbí old model kan kò sí mbẹ wọn amẹ́ndẹ̀ wọn àjọṣe kò sí bá alukur'an kẹrìm ṣebí constitution làwọn èèyàn ṣe constitution ninety nine wọ́n sá amẹ́ndì náà ni amendment bẹ́ẹ̀ tẹ́lẹ̀ adjustment yóò tẹ́lẹ̀ lórí constitution àwọn review constitution bẹ́ẹ̀ ni wíṣẹ́ máa rí náà nù ńgbọ́ jẹ́ pé agbárí ọmọ ẹ̀dẹ́ nìyẹn. àìmọye àwọn tí wọ́n jẹ́ olóye tí wọ́n jẹ́ onílàákàyè tọ́lọ̀ ń fún ní làákàyè gidi lójú ayé àdébìtì sallallahu alaihi wasallam táwọn tí wọ́n jẹ́ mú ṣe ìkókò rẹ̀ yìí tí wọ́n sọ pé wò ó wọ́n tẹ́tí gbọ́ tí muhammadu yẹn sọ o irọ́ nípa o wọ́n tẹ́tí gbọ́ o kí dán rẹ̀ ọmọ mu ọ. arínú wa tó ṣe pé nígbà tó gbọ́ ti lọ fi òwú lépo kí ló fi ṣe ó kì bọ̀ etí òwú elépo ló lọ kì betí sẹ́wọ̀n pé po lásán gan fún rẹ̀ ó sì kì í pọ̀ ẹ̀ á mú òwú ọwọ́ sọ sínú epo pupa báyìí ọwọ́ agbèsè ti àgàgà tó bá lọ jẹ́ ìbọ̀lọ́ ìbò ìbọ̀lọ́ yẹn tóun tó wá ti tó kí gidi lọ́wọ́ agbè báyìí ló gbé kíní sí báyìí subhanallah tí tirẹ̀là bá ṣe pàà ni ó ṣe tàbí kó ṣe báyìí létí ẹ̀ bí ìpẹ́ sàràfin kan lulẹ̀ báyìí ni ó ṣe fẹ́ rí létí ẹ̀ má wulẹ̀ sọ tó ń sọ dépò pé ó tiẹ̀ máa sọ pé bákan ni ẹni ẹni ibi táwọn sọlá ti ń ka kúránì ní sàmùyẹ̀wá ni wọ́n ní kí n fòwú dítí after all èmi náà onílàáká èdè ni akọrin ni mí mo mọ èdè lágbáwá débi tí èèyàn àmọ̀dé kíni òkè ní òpè kí n má gbọ́n tí ń sọ ná tọ́ba jẹ́ òdodo ni kí n gbàgbọ́ tí ẹ bá ti òdodo kí n fi kalẹ̀ tọ́ba jẹ́ ọ̀rọ̀ tí ń sọ tọ́ba ti lóṣùwọ̀n tèmi náà gbé sórí òṣùwọ̀n wá sí máa ti mo fẹ́ ṣe lórí rẹ̀. ó ní bóun ṣe ń gbọ́ tóun gbọ́ tí ànábì ń ka Kùránì yẹn tí ń kà tí ń kà tí ń kà ah! òun ò pé ọ̀rọ̀ ilé ọ̀mọ̀lẹ̀ ìdí ọ̀rọ̀ ẹ̀dá fàjà àlùtù adinu ìléyìí shibron shibron mo bá sí ní súnmọ́ ànábì díẹ̀ díẹ̀ díẹ̀ ah, nígbà mo súnmọ́ lọ mo pé àbí ah, àbí sìnkì ní ni yọ òwú bí iná pé jẹ́ kí n gbọ́ tí ń wí nígbà mo ń gbọ́ àà orí ilé yóò tó ọmọ èdè yẹn kan tí mo fi ń ọyọ òwú kejì fi ẹrú mú ẹrú bá omi àá ẹ má jà parọ́ eléyìí ọ̀tọ̀ kó ti kíni o ọjọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ni arára kó ti kọ́ wa. wàláhì bá alukur'an ṣe rí nìyẹn bó láti fẹ́ sọ fún bó láti wá sọ pé ó déédéé ọ̀rọ̀ ẹ̀dá kan kò ṣe déédéé rẹ o ẹ má jà sanra wa ọ̀tá tí àwọn èèyàn ti ń bá alukur'an ṣe bọ̀ pàápàá jùlọ àwọn ọ̀tá ẹ̀sìn ọ̀tá ni lára ọ̀tá tipẹ́tipẹ́ yẹn náà ló mú àwọn sáńgílì ti yọ àwọn sánsánná lára rẹ̀ làwọn ti dúró àwọn tó ń tẹ̀lé mùtàṣàbí hàtì nínú alukur'ani lára ìsọ̀tà alukur'ani náà ni turuba alukur'ani kẹrin ma an láti nígbàgbọ́ sí jumlatan wahida a tún wá ní sí nígbàgbọ́ sí mufassala bá a ti nígbàgbọ́ sí ní odidi lápapọ̀ a tún nígbàgbọ́ sí lẹ́yẹyọ yẹn ni pé gbogbo tí ayé àdálé lórí òun lágbàgbọ́ ètò wọn ni a máa ṣe ń bẹ̀ a máa ṣe ètò wọn ni sínú rẹ̀ a sì o a jìnà ẹ̀rí imaamu shafi rahimahullah ta'ala ó ní olólùlù mi siwal qur'an nínú shigalatun illa alhadith wa ilmu alfiqhi fi dini alilmu ma kana fihi qala haddathana wa ma siwa dhaka waswasu shayatini wa ma siwa dhaka waswasu shayatini ó ní gbogbo ìmọ̀ tó bá ti yàtọ̀ sí alukur'an ntí kó jùwọ́ báyẹn ẹ dákun ẹgbẹ́ jù sílẹ̀ ẹgbẹ́ kan ilà alhadith àfàdé sànẹ́bí sallallahu alaihi wasallam ẹ lè pa àdìsá nẹ́bí tí o. wà ilmul fiqhi ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn fi díìnì nínú ẹ̀sìn ẹ mójútó dáadáa. ó ní torí pé àlẹ́ ìlú ìtí ń jẹ́ mọ̀ ni máa tẹ́ àná fi hadathana ìtẹ́ bá gbọ́ pé hadathana fulan an fulan an fulan an fulan an nàbí sallallahu alaihi wasallam tó fi dórí alukur'ani náà alukur'ani tá a gbà kíkà rẹ̀ sẹkẹsẹkẹ ẹgbà wa rẹ̀ ọgbọ́dọ̀ já lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam dákan ọgbọ́dọ̀ lórí kọ́kà torí kodò báyìí fún ni wọ́n fẹ́ èmi náà fẹ́ ka kúránì bákan ẹ gbà bí n bá ṣe ká ni o rárá o tọ́ba ṣe pé ọ̀tọ́ pé ọ̀mọ́ ká jù bẹ́ẹ̀ lọ o ṣùgbọ́n ní bí wọ́n bá ṣe káwọn kankan ní kẹ́sì gbà pé bó ṣe rí tọ́ba ká bákan á béèrè pé ẹgbà wá yẹn bó ló ṣe wá ọwọ́ àkì látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ sàbí báyìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam torí sẹkẹsẹkẹ yẹn ẹ̀sìn ni sẹkẹsẹkẹ ẹgbà wa ẹ̀sìn ni tí èèbá ṣe ti sẹkẹsẹkẹ ẹgbà wa ni lẹ́yìn Ọlọ́run àwọn èèyàn bá sọ tó wù wọn nú ẹ̀sìn yìí ṣùgbọ́n tẹ́nìkan bá sọ kankan tẹ́ mọ̀ pé ní táàbì mu tẹ́nìkan sọ pé lílí fáti kan ó ló sún kan á béèrè ló mú lílí fáti wá àbí bẹ́ẹ̀ kọ́ ni á béèrè lọ́rẹ̀ kẹta ló mú wá tọ́ba ní Shehu Amada Tijani á ní Amada Tijani o lọ́dọ̀ ta lòun ti gbà á àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ̀ǹpẹ́ tí ò dàrú lọ́dọ̀ ta lòun ti gbà á òní rárá o ọgbà tààrà tààrà sọ́dọ̀ Ọlọ́run zabzab ọparọ ni ọ àwọn ògbélé ìdáwà fẹni kọkọ ọ̀dọ̀ ẹni tóun ti gbà ẹni tóun ti ẹni tóun gbà lọ́dọ̀ tiẹ̀ náà náà gbóná sọbi tó ti gbà títí tí ó fi dọdọ sáré tí ó fi dọdọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ kò ní tẹkẹtẹkẹ gbà wá yọkẹ sọ̀rọ̀ kan fún wa nínú àlámọ̀rí ẹsìn wa yìí láwa àgbàgbọ́ yálà kò tètè ló fi jẹ pé alukur'an kẹrin mẹ wò lónìí tá a wà ń bẹ yìí àwọn kìrọ̀ áàtì rẹ̀ ṣẹyọ kan bí kìrọ̀ áàtì rẹ̀ ṣe ṣẹyọ kan yẹn gbogbo ìpín tó pín sí ẹ̀ pàápàá jùlọ ká sọ pé rìwáyà méje tẹnu kò lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe bá káàkiri gbogbo àgbáńlá ayé nu ọ̀rìn kankan ò ní jẹ́ papọ̀ mọ́kàn pẹ́ẹ́pẹ́ gbélé bá ń ka tiẹ̀ òun ka àwọn ka èyíta èwo là ń kà láwùjọ ọtọ́ gbajúmọ̀ jù half and half wò là ń ka àbí bẹ́ẹ̀ kọ́ ni à ń ka ń ka wáṣọ àbí àwọn bàbá wa wárìsù ni wọ́n ti ń kà tipẹ́tipẹ́ táwọn ìmọ̀lá ń bẹ́ẹ̀ dáadáa ìmọ̀lá sòkòrò àti kòbòrò wọ́n ń bẹ́ẹ̀ dáadáa èyí tí wọ́n máa fi é ẹ́ e, tí wọ́n máa fi dín lẹ́yìn pé àkọ́ pé wọ́n bú he àbí ẹ̀kọ́ ni àkọ́ ni wọ́n bú he wọ́n lẹ́yìn ìdá àtàjẹ máa wá dáhìnkì rabbuka wọ́n máa kọ́lẹ̀ tó ọ̀kan lè kún wárìsù àti hafsu kọ́ àwọn ọmọ markazi àga kìíní kalọ àkàlọ anáyó fakula ní anéyó fakun ìkàkùkàlọ kà ṣèṣe ané aná ló pè torí hafsan asim ló ń kà hafsan asim ò sì ní ìmọ̀lá ju mélòó lọ mélòó ẹ sọ̀rọ̀ mélòó ni imala àbá oníkura ni wọn làwọn ọ̀fẹ́ jánà wọn lẹ́yọ̀kan àwọn tó ń sọ pé yọ̀kan náà lọ́gbàá níbo lọ́wà sóra wo lọ́wà ọ̀dà àyàwó ni ọ̀dájú báyìí ní kúránì òsè yìí ọ̀kọ́ lẹ́rìkẹ́bù fiha bisimilahi majareha wa mursaha majare re ìmọ̀lẹ̀ ẹ̀yọ̀kan tuntun ti bẹ́ẹ̀ ní hafsan hasim náà ni títí jẹ́ ìmọ̀lẹ̀ kúbọ̀rọ̀ ẹ̀yọ̀kan tuntun ti bẹ́ẹ̀ ní hafsan hasim ni tọ́ba wọnú wárṣì fàhádìí wala haraj ìyẹn kọjára ọ̀pọ̀ gan gbogbo yẹn á ní gbàgbọ́ sí i torí pé sẹ́kẹ́sẹ́kẹ́ ìgbà wa rẹ̀ dọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam. tọ́ba sọ máa fi samawati wa máa fi al-ardi lẹ́yìn pé òun ni máa fi samawati wa máa fi al-ardi wa máa fi la wa máa fi al-ardi wọ́n sì ni wa máa fi al-ardi. ẹlòmíràn ni wa wọ́n sì ni ọ̀sán àtàkùn nù Kùránì o wa máa fi al gèzè mọ́dẹ́lù lórí àìníṣìn wọ́n tara rẹ o ètò kẹrọ atul kuran kò sí wá nìyẹn látọjú ayé anabi sallallahu alaihi wasallam torí wọ́n sọ alukuran kalẹ̀ lórí ara àti méje kó o tó lè gbọ́ yé ó di mùsùlùmí torí ní àjò tó gùn ni long journey ni ọ̀ṣọ́ọ̀tì rárá wọ́n lè ṣàlàyé fún gbogbo printing press alukuran ti bẹ káàkiri àgbáyé wọ́n mọ ilé tí ò sí iyèméjì kankan nù rẹ̀ ẹ̀ńtọ́ bá mọ wárìkì kàdà ta sáà méjì bá pàdé papọ̀ wọn ò ní gbé síra wọn àfi tóun bá ṣe tẹ́pẹ́ ahọ́n rẹ̀ yẹ nípa ìdájọ́ béèyàn sì lè tàṣìṣe kíkà nǹkan lókù bẹ́ẹ̀ bá pe dúrí méjì papọ̀ tí wọ́n bá mọ̀ dáadáa wọ́n kà tẹ́ gbé tẹ́ gbọ́ tẹ́lẹ̀ tẹ́ tó lọ gbọ́ tẹ́nì kejì náà ẹ gbé bákan náà wọ́n ti kà tí ò sí èméjì kankan bẹ́ẹ̀. tọ́ bẹ́ẹ̀ pé kọ́ọ̀lù náà kọ́ kọ́ọ̀lù nù náà kà kìsáì kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tòlẹ́ yìí ò túmọ̀ pé bóyá kùránì pín bákan ò pín bákan rárá o ìwọ ọ̀mọ́ ni àwọn àwọn iṣẹ́ àwọn nǹkan míì lè máa yàtọ̀ nù nǹkan tó yàtọ̀ yẹn tẹ́ ẹ bá wo gbogbo ìtumọ̀ kan náà ni wọ́n máa padà sí yukhadi'una Allaha walladhina amanu àwọn sọ pé wa ma yakhda'un àbí àwọn sọ pé wa ma yukhadi'una àti wa ma yakhda'un àti wa ma yukhadi'un ìtumọ̀ kan náà látara kọ́dà àyìn náà ló ti wá bí tó kò sí wàhálà. bímá kánú yakdibun àwọn ni bímá kánú yukadibun tuma kana ni. إن عفو عن طائفة منهم نعذب طائفة àwọn sọ pé in yu'fa an ta'ifatin minhum yu'azzabu ta'ifa sẹ́mi pé mọ̀jìhúlù nìkan wá nìkan wá ní màlúùmù ṣèbí kí ni ìtumọ̀ ìtumọ̀ kan inja akum fasikum binaba in fatabayyanu nibomi fatasabatu tasabutu àti tabayyunu ìtumọ̀ kan náà ni tún èdè lárúbáwá títí wáyé nísìnyí àwọn ni òye òye àwa tá a ní kí ni o tá a nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ sì máa rí. ahọ́n lárúbáwá bí wọ́n ti ṣe sọ̀rọ̀ ńbẹ́ńbẹ́ ni òfin ní ìsìn òfin sí wàhálà kankan sọ̀rọ̀ àwọn náà nu èdè yorùbá ọlọ́nà tá à ń gbà sọ̀rọ̀ àìmọye nǹkan nǹkan yọkan alẹ́ fún lórúkọ méjì mẹ́ta mẹ́rin abẹ́ ẹ̀kọ́ ni tá à ń wíyín tá à ni àwọn kò ní tá à ń pínpín tó dé àdìpé tá à ń pínpín ni àwọn kan tá à ń wíyín ni igbá dóró ìfami ìlọ̀kọ̀ abẹ́ ẹ̀kọ́ ni débi kankan náà ni gàjà àkàbà àtẹ̀gùn abẹ́ẹ̀kọ́ ni àkàsọ̀ èdè èdè èdè rẹ èdè rẹ lè yàtọ̀ ṣùgbọ́n tùmọ̀ kan náà ló ṣe kíni o gbé wa. ó lè halómo ṣuhada alápẹ̀rẹ̀ halómo bí mánà àkàdélù tààlà o tùmọ̀ kan náà tó gba àwọn nǹkan wọ̀nyí. kèsì báyìí nìkan wà bí wọn sọ pé kòránì ṣe kí ni ọ̀tà kóra wọn ọ̀tà kóra wọn àbí Allah subhanahu wa ta'ala kó sànù fún mi àti kan wa wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam wa taslima kathira. ìbéèrè ìbéèrè bẹ́ẹ̀ ayé nàá.